You are going to tell us the significance of this. So you're going to Yorùbá. Yorùbá la máa sọ. Kábíyèsí ma. Ṣàrọ̀ láǹfẹ̀. Kábíyèsí. Ẹ sọ pàtàkì ọdún ìgbìmọ̀ ọkùnrin ẹ̀kejì. Tí a bá sọ bí ìtàn, kí ni àwọn nǹkan pàtàkì tí a máa retí lẹ́yìn sí ìlú Ilé-Ifẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. orúkọ mi ni olórí Afọláṣadé Ashley Adéyẹyẹ Ògúnwùsì eh, à ń ṣe ọdún Ọ̀ṣàrà lẹ́nu Ọ̀ṣàrà jẹ́ ìyá gbogbo Yorùbá eh, òun ni ó fẹ́ Odùduwà tó bí Ọ̀kànbí. and Oshara has 201 children. Emma eh, Binu, your mom, which I'm sorry, you're about 201. Uh, eh, Oshara jẹ́ uh, goddess of the lagoon, Ọ̀ṣà. Àwọn olóyìnbó la máa ń pè ní but Ọ̀ṣà ní Yorùbá ń for doing. Ọ̀ṣà jẹ́ ọ̀rẹ́ sí olókun. àwọn méjèèjì jọ fẹ́ Odùduwà nígbà ayé ìṣẹ̀dáyé tẹ bá ti rí ọ̀sà rí ògùn but um, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún wa ṣe lọ́dún yìí nǹkan tá a máa máa retí lẹ́yìn ọdún ọ̀ṣàrà ọ̀ṣàrà jẹ́ ọlọ́mọ wẹ́wẹ́ ọ̀ṣàràmán it's a, it's a goddess of uh, purity and vitality ẹ má bínú pé mo tún sọ òyìnbó. Eh, so gbogbo àwọn aláboyún ní àdúrà pé kán bí wẹ́rẹ́ kán bí láyọ̀ láṣẹ olódùmarè then àwọn tó ń wá ọmọ náà eh, ọ̀ṣàrà jẹ́ eh, deity tó máa ń pèsè ọmọ àdúpẹ́ lọ́wọ́ olódùmarè pé à ń ṣe ọdún yìí ó dẹ̀ ń yẹ wá láṣẹ olódùmarè kó tó di ọdún tó ń bọ̀ à oríṣiríṣi àwọn èèyàn tó máa wá dufɛtɔ ma wa kẹ́ ọ̀sà torí pé wọ́n ti béèrè ọmọ ó dẹ̀ ti dá wọn lóhùn orílẹ̀-èdè nàìjíríà náà gbogbo nǹkan tá a bá ń like I said earlier Os Oshara is a goddess of purity uh, and peace so we're mo gbàdúrà pé. orílẹ̀-èdè nàìjíríà kó ní ìlọsíwájú kó túbọ̀ máa ní ìlọsíwájú sí ká máa ká máa ní nínú owó ká máa ní nínú ọlá ká máa ní nínú àlàáfíà àti ọmọ àti ọlá baálé ọ̀rọ̀ ṣe mo by this time next year láṣẹ olódùmarè ẹnu gbogbo wa máa dùn ayọ̀ wa máa kún ọkàn wa dẹ̀ balẹ̀ olódùmarè kúrúkúrú ayé ò nílò fún wájú òru a máa ṣọdúnmọ́dún a máa bímọ lébọn a máa jẹ gbogbo àwọn tó nílẹ̀ ṣe é pẹ́ ṣe é nílẹ̀.